Laylatul Qadr is 27th of Ramadan. Every 27th of Ramadan is Laylatul Qadr. Lóòótọ́ wọ́n ní ká máa wá òru Laylatul Qadri láti ìgbà tó bá ti ṣe kí ni o tí àwẹ̀ bá ti kù mẹ́wàá ká máa wà ní mẹ́wàá àgbẹ̀yìn. A máa ti kó àwọn ẹ̀rí wá lóríṣiríṣi every year la máa ń ṣàlàyé fún wa. Àmọ́ yíyẹ̀ yìí, a ní ká mú nǹkan ọ̀tọ̀ wá, ẹ̀rí ẹyọ kan náà la máa mú wá tàbáyé ká lọ ẹ̀rí ta fẹ́ mú wá yìí ọ̀kan nínú àwọn sàhábà very famous sàhábà òun ló sì mọ àlìkùrìánì ké bọ́lọ́hún ṣe fẹ́ ká máa ké àlìkùrìánì àtá tọ́lọ́hún tún fi sọ ìgbà tọ́lọ́hún sọ suratul bayyina dáì suratul lam yakun tọ́lọ́hún sọ kalẹ̀ fana muhammad sallallahu ta'ala alayhi wa sallam ọlọ́hún ọba sọ fana muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní anabi suratu bayina yìí suratu lam yakun bá mi kà fún ibnu ibn tori torí pé kí ni Ubay ibn Ka'b òun ó mọ àlìkùránì ká bọ́lọ̀ ń ṣe fẹ́ grand ye kódà láàrin àwọn sàábà láàrin àwọn èèyàn wọ́n máa ń fẹ́ lísì sí àlìkùránì yẹn àná máa ń fẹ́ sọ pé kìí sallallahu ká fún mi ìgbà tó tún sọ fún wa pé tó dá kán máa kí tàràwì kán máa kí ń jọmọ́ ta ni ó fi léèdì kó jẹ́ ìmáàmù fún wọn ní tàràwì Ubay ibn Ka'b ni torí pé kí ni ó mọ àlùkùránì ó dẹ̀ ṣe kí ni o ó gbọ́ àgbọ́yé àlùkùránì ẹni tí ọlọ́run sọ àlùkùránì kalẹ̀ fáná tó sọ súrà kan kalẹ̀ fáná tó wá sọ pé súrà ìbá mi kà fún lágbájá ẹ mọ̀ pé nìyẹn ó tẹ̀sùn wọn wájú ọlọ́run ìgbà táwọn bíi Muhammad sallallahu alayhi wa sallam tó jíṣẹ́ fún Ubay ibn Ka'b ipò ọlọ́run ọba ní kí n ka sóràtù Bayyinah fún ẹ òbí ibùdó kàbù ní ayú anúgbọ́mọ̀ so ọlọ́run dárúkọ mi pé kó ka fún mi kó ka fún mi ó ní bẹ́ẹ̀ ni ó bú sẹ́kún ni láì ní fa ọ̀rọ̀ gùn òbí ibùdó kàbù ló wá búra pẹ̀lú ọlọ́run àtànábì mọ̀ọ́mọ̀ pé òun gbọ́ lẹ́nu ànábì ànábì sọ fún un pé every twenty seventh of Ramadan is Laylatul Qadr masalaam wa ilà lẹ́kọ̀ọ́ ẹ fi fídíò ẹ fi ránṣẹ́